Oh God, my Lord, how excellent is your name, oh Lord. Oh Lord, my God, how excellent is your name my Lord. How excellent is your name. How wonderful is your name. How powerful is your name, oh. Standing you, my Father. How excellent is your name, oh God. Oh God, my Lord. How excellent is your name. My Father, my Savior. torí ìjọba mi mú iphone yẹn wá how excellent is your name king of the lord of lords how beautiful how powerful how wonderful is your love, my lord o oh, my Savior. o how excellent is your name o oh, lord my god how excellent is your name. You are welcome to this platform. You are welcome in the name of the Lord. You are welcome in the name I can see your Lord. over you the glory of the Lord. You are welcome in the name of the Lord. Ọlọ́run ẹ ṣé o. Hmm. Ọmọ Ṣadé please bring my iPhone for me. Hmm. Yeah, let me quickly go to the point, straight to the point, no time to waste. When this information gets into me, you see. Eh, kí lè mi ọtún ṣọṣọṣọ wa mi ní kó gòlà fún thank you. As I'm taking my lower shoe. Information, information. Nigeria government. EFCC. EFCC ẹjọ ṣe ẹ ṣó yìí jẹba ti ń ṣe criminal if you are not a criminal when you are coming on this platform share the show happy Sunday to everybody ẹ má gbàgbé pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni nínú ara nínú mi pé àkókò tó láyé ká sọ̀rọ̀ àgúdọ̀ ṣe kí ni àgúdọ̀ gbé àkókò fún àwọn nǹkan tí kò yẹ so please share God bless you as you are doing so. Any man or woman that share my show, yóò dára fún yín the Lord will bless you the glory of God the word of God the power of God the hands of God the blessing of God the favor of God will rest upon me and you and our children and our home and whatever we do in Jesus name okay so write down I have an information. Last week, we are now in a new week. We are now in a new week. A wonderful week. God bless you. Please share. Tolu also share to my other account, okay? Tolu and me Omoshade. you for me. Make sure you share to the Jordan Auto Bola Parrot. Love three. Aláròyé. Mm super ego autobola Bola the super. So, a lot of story, a lot of decision have been made by Nigeria government about Facebook and about social media, not Facebook alone. So concerning Nigerians, um, they are misbehaving. Okay? And in Luti, let me say one of my adage. No, Heavenly Father, I've not prayed first. Let me pray. I always pray before I do anything. Heavenly Father, eternal rock of ages, Bola Folashade, say thank you for this moment. I worship you, Lord, for this wonderful Sunday. The beginning of another wonderful week. I appreciate you, Lord, for everybody under this platform today. I thank you for my wonderful life. Thank you, Lord, for my children. Thank you, Lord, for those who love us, for those who hate us. Thank you for your word. We are going to speak through our mouth today. Receive our praise and thanks in Jesus' name. Daddy, Lord, have mercy upon us this moment. Father, Lord, I open this platform in the name of the Father, the Son, the Holy Spirit. All the people that are going to listen to me at this hour, Father, Lord, give them understanding here. Restore their heart, be able to receive it. and interpret the words to them totally. Don't judge me, don't blame me. It shall be a solution to all problems. Oh Lord, we pray that you make me multi-purpose. Use me mightily, whatever I burn, burn it, whatever I lose, lose it. Every darkness, every evil, Father, expose them. Destroy all the wicked people. Destroy those who are evil that call themselves good in our society. Expose them all. Father, Lord, set our country free. from that calamity, from that evil. We want to be a good example. We want to be alive for righteousness. Father, make us alive for righteousness. The house of the darkness, the house of evil, the occultic homes, Father, destroy, set them in fire. Let Holy Ghost fire consuming them now. Father, bless us, support us. Anybody that wants us dead, they shall die for our sake in Jesus' name. I will not die boldly to the glory of God, my daughter, my people shall not die boldly to the glory of God. The goodness of this week shall be our portion. This week, we shall have testimony of, upon testimony. Any man or woman that wage war against our life, wage war against them, expose them, destroy them, disgrace them, in Jesus' name. Set our land free, in Jesus' name. In Jesus' powerful name we pray. Amen. When our land is blessed again, We shall not be poor. I pray, Lord, for all the good people, the SEC, the government of our country. Create your fear into all of them hearts. Strengthen them, all strengthen their home. Don't judge them, don't blame them. As they want the country to be blessed, to be good, to be liberated, to be set free from criminals. I pray, Lord, that they shall not lose their family. None of their siblings shall be paid even way for all this good job they have been doing. We have bad people among them as well. We have good ones. I pray for the good ones. They shall excel. The Lord shall support them. They will not cry. They will not regret being a good person. In Jesus' name. Because I know the wicked ones, they are not the enemy of the good ones. I pray, Lord, that all the wicked people that may want to be waging war against the good one in that land, they shall be put to shame. They shall be exposed. They shall be disgraced. In Jesus' name. I declare to myself today, and I prophesy to my life, I will not be instrument to the devil's kingdom. Devil, you are not for me, I'm not for you. I'm not your instrument. I'm a child of God, a servant of the living God, and God will continue to use me totally, continu um, continuously, with my children, with my people, and my platform shall be for deliverance, shall be for wonders and miracles. So shall it be. I pray for the blessing of Canada, because I have done well to this country, it shall be well with me. In Jesus' name, in any more body want to use me for evil experiment, they shall be put to shame, they shall be frustrated in Jesus' name. The power of God continue to be with me, continue to protect me, continue to excel in my life, continue to move me forward. I will be the end of the day. I will not lack. I will let a nation. The Lord shall expand my course. Those who wage war against me and my daughter, Father, raise your standard against all of them. All the evil they have for us, Father, it shall fall upon them in Jesus' name. Thank you, Father, because you always answer prayer. In Jesus' powerful name, I pray. I pray for Canada once again. The blessing of God will continue to be in this Canada. In Jesus' name. Amen. Amen. Um, you are welcome once again to this platform. I'm sorry. I forget to pray that time and I cannot do anything without prayer. I can't do without prayer. So and that's why I'm praying. I pray. So please share the show once again. Nigeria government, Nigeria police, Nigeria EFCC. So we have under EFCC, under Nigeria police, we have Interpol. Yes, we have Interpol. And it's a time for us now to call on Interpol, but that's why we call Nigeria police as well. And I pray, I'll pray for you secretly and I'll continue to pray for the good one of the land. Anytime I pray, if the prayer is only for the good people that wants the country to be okay, not the killer of souls, not the ritually, not the evil ones, not the criminals. Okay? Uh-huh. So, the information is this. A lot of, um, a lot of Decision have been made last week. A lot of decision have been made last week. Yes, a lot of decision were made last week. A lot of decision were made last week. So, the decision is a wonderful decision to moderate and I signed it last week or so when I had one. And again, they said the people, content creators, should If somebody want to be a business person on social media, should be registered, okay? And um, and they have to pay tax, okay? Do you know why? A lot of people believing that they are saving you, they are also actually killing you. You know, because we know you, you want to be like America, you want to be like Canada, they always pay tax, they always pay a lot of bills, okay? Huh. Actually, when people are nice to people, at times we don't know it until the niceness is no longer available. You understand me? So a lot of decisions have been made last week. Like they said they have to pay this and have to be this and um, you know, many things, many, many decisions. So which is the deal have been done. There's no problem about that. Now, the next project, the next assignment now all those bloggers and the bully and those one they use to destroy the system to cause trouble in the system their second plan now tẹ́lá gbọ́ plan A plan B the plan A now is gone now they are in plan B plan B now is to get people in abroad yes they want to get people in abroad the enemy of the country the enemy of the country they want to be getting bloggers abroad okay they want to be getting blogger abroad and they are going to be pay those blogger even if they are not paying them they control crowd to the to them you understand me those criminals systematically want to. This is their plan, and they started it already. Because yesterday, on one of my accounts, I was just moving around because on my page, I block a lot of the people, those crackers on the social media. Mama máa sọ but mo fẹ́ sọ ní because in the EFCC, the boss of the EFCC, wọ́n gbọ́ Yorùbá. Àwọn olórí àwọn tó jẹ́ olórí nísinsìnyí wọ́n gbọ́ yorùbá àwọn olórí wa èyí tí ò gbọ́ yorùbá máa ní àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú tó jẹ́ yorùbá so i will speak english and i will speak yorùbá my, my dialect because i'm here some people also in canada around me they want to it's not only nigeria that listen to me so their plan b now is to send to place a lot of people in abroad also and sponsor them okay you're going to be receiving the system what you are trying to call in Nigeria you going to be receiving some attack from Nigeria that base majority will base in abroad especially from that woman called Esabot Tokumbo Abodere yes write it down a lot of people believe the woman she's a good woman For some people, she's a criminal, nothing. A lot of criminals who are committing crime, they hide under her. And she speak as if she love the country. She never love the country. She's a user. And she been paid for whatever they, she's doing on the social media. Okay? Two days ago, I did a video, and the video was, the title was Police and Lizzie and Anjorin and I ask a question. I say, my question is this to police. I say, why is the Nigeria police afraid? I say, is Nigeria police afraid of celebrity? I say, is Nigeria police afraid of celebrity? You understand me? And after that, I noticed some dream and something God revealed to me. They are going to, some of them are going to shut up. And even that, I don't know that there was a story, I mean, there was a decision about those people, a lot of the way Nigeria are getting out of hand, on the social media, some, I mean, decision have been made. So, when that decision been made, I saw it late to God who made me. I saw the decision late, and I never share it also, but I heard it. Because on this social media, I mean, in Canada platform, we cannot see a lot of news. And that is why I follow some people. I search for the news. Even the little because I love, I'm um, I mean, I love to fight crime. I'm just like a, a crime fighter. After prayer, I mean, doing the things of God, working, the next thing is I hate criminals. So, like crime fighters. So, I listen to EFCC, I listen to Nigerian government, to government, because Nigeria, I mean, every government also hates crime. I follow government, and that's why it's not that I don't like my citizen. I love good people, but I cannot love people who don't love me, who don't love the truth. So we cannot work together. So the people that fight crime, I always listen to them. I share things about crime. And the problem the whole world is having is crime. So, I love to follow people who fight crime. I love the good job for my, you know, police are the one fighting crime, EFCC, and the government themselves. Because when the government, every government want the country to be okay, they want lesser crime. They, you cannot finish them hundred percent. You cannot fight crime 100%, but at least the criminal should not be more than at least <laughs> should not be more than thirty percent in every good country. If your criminal are more than seventy percent, the country is doomed. So, now, the reason why is that you will see a lot of them, they want to settle down and they will give the job wọ́n máa gbé iṣẹ́ yẹn lọ fún Esabod torí mo bèrè lọ́wọ́ wọn pé is Nigeria celebrating bigger than Nigeria police and I watched a video after Esabod abused hell out of me yesterday Esabod abused hell out of me yesterday and Nigeria police don't forget to the level that she said don't forget on the one one two thousand and twenty one you cry on that first that they kill the father of my baby. And I told you, before that man was assassinated in South Africa, one of them that always representing the terrorists, really, yeah, the terrorists that operate in Nigeria, they are human beings, they are not ghosts. And that's why I'm telling you the people, anybody in power, Don't spare the wicked. Don't protect the terrorists. Don't protect the criminals. Don't protect those who are destroying the system. Don't protect them. Either they are close to you because a lot of people, when you want to be judging by the baby, this one is close to you, you won't fight crime. Okay? But we are coming there. So after after that bombing, the shots on that two, two days ago. That's on Thursday or Friday. So, when I said, Nigerian police, are you afraid of celebrate Nigeria celebrating? Some of them are going to be reconciled. And that's why after I was under a support, no, mo tó gbé mi lọ bẹ̀. Mo kàn ní kí n mi. And the page was suggested to my platform. Not this my platform, one of my my my old uh, Facebook, that's Princess Bola. And when I saw, I just, you know, because they suggested to me, immediately I opened my phone. It, she was talking about me, saying she has some people, she want to give some people husband, this and that, blah, blah, blah. And she said, no, but if you want to, if you are looking for husband, you should not be, she started body shaming me, you should not be like Auto Otobola. She started abusing me. And I was like, what did I do? And when she started abusing me, I replied back with a shot. Whatever. I replied back under her comments because I'm not expecting her to say that. And it's because I've called Nigeria police over these celebrities that are criminals. And let me tell you, Nigeria government EFCC, these celebrities, some of these celebrities of Nigerians, They are working with criminals. They are working with terrorists for it. And if you don't deal with this, they're going to destroy the system. And whatever happened to the system at this time, that you are both in power, in government, they will count you responsible for it. I'm doing this, it's not because I love to do it, but because I also love my God, I mean, I love my country. And I've, I've experience of the wicked ones. So it's part of the ministry that I have done on this social media. So simply because I've called Nigeria, I shall let Nigeria police, especially the one in Lagos State, to see to the criminal crime that these celebrities are committing in our system. So for that, I know that is why Deliberately, the woman started abusing me. When you do anything to support Nigeria for the country to be better, some people criminal run quickly to her to support them. And that's why you see they will pay for it. And that's why you see quickly some of them they will they will quickly settle. You will see them they are fighting today, they will settle tomorrow because they pay a support. And she will smile with that person again and start to attack him. Okay? I'm not afraid of Elzabod. I'm not afraid of those criminals. Only people that can support them, that will hate me for fighting crime, they are criminals. If any government hates me for me fighting against crime, the person is a criminal. So, the second plan now they will be taking some things because you have given a lot of. You are not telling them not to do whatever they want, but they should register with CAC. After register with CAC, that they have they should have, they should be registered properly, so that when they are looking for them, they will be able to be traced. I know that is the reason why. It's not even because of the money. And you say all of them collecting money because they are collecting huge amounts. As yesterday, as I was saying, uh, you cry for money all over. You don't even have money on Facebook. And all of them, they get it like 7 million, 10 million, 20 million every month. Truly, I'm in Canada. I don't know who do that to me. I don't collect money. You know, ha. I'm not afraid of it and I'm not ashamed of it. Thank God they opened their mouth to say that. Alright? And you now, Nigeria now said they should be paying or whatever money those rich amount they are getting from Facebook, they should be paying their tax. Because if I get a rich amount, like every month, if I'm getting anything more than one thousand, if anything, everything, anything more than some certain amount in Canada, you must pay your tithes. I mean your tax, not tax, tithes. So, Anessa extra also I know she's part of the people who educate Nigeria about that. She, she said she opened a, a blogging. She's a blogger. She's a speaker. She have a license for blogging. I know she's lying. She doesn't have it. Okay? Now, because of that, later after abusing me terribly and badly yesterday, I'm not afraid of that, and I'm not ashamed of that. And that is not my, it's not, that is not the point of the point. But I'm just telling you, a lot of people be paying our money to be attacking because they believe I'm the one exposing them. A lot of them, even when I came on social media in the beginning, complaining about the crime they committed and the evil they did to me and my little daughter, they paid her, instead of those people to settle me, they paid her because they believe that she's a terrorist, she's evil, she's a bully gang, she has been in Facebook for long, collecting money to go after people like that, taking the country for granted because she says she have a uh, a mental certificate in Dublin. And if that Dublin has affected her life negatively, she, I believe she should not use that negative brain against Nigeria to destroy Nigeria. Even 2020, before the fight started in all over Nigeria, that a lot of prison was being hijacked by criminals. She instigate, I mean, instigate that issue, the problem on social media. She started it, encouraging people to go for, to go attack people. And during that, those days, Lizzie and Johnny also, she's part of the people under her then. Because she also came to me to tell me that they need us, I should collide with Esabod They're going to use us for something to be attacking people. I said, no, I could not, I cannot. So, in Nigerian government, EFCs and Nigerian police, a lot of attack and a lot of things have been coming to me and my daughter. A lot of we are going through a lot because of the fighting crime with Nigeria, exposing some certain problem, and I cannot hesitate. I cannot compromise, and I cannot stop at this junction because the criminal dealt with me to the level of that my the father of my baby went for it before the father of my baby was being assassinated one of their Abike as I was saying before announced it on the social media that they are going to kill somebody I never believed that is the father of my baby know that they are going to kill them and secondly the day he died all these terrible people these terrorists on Facebook call themselves bloggers Ichabod is the first person to come out among me. And again, they brought my son on the social media because at, the, at that time, just for, you know, they hold my son ransom to say a lot of bad thing against me. I'm telling you, a lot of bullying, a lot of trouble we've been going through on this social media is because we expose the evil. And we are saying the truth and we stand nothing on the truth. So the criminals, the people destroying the system of Nigeria, slavery, destroying the reputation of Nigerians, they are Nigerians. I don't know, maybe they are also being sponsored by some foreigner, I don't know. But what I know now is Esabod is on Facebook. He said he's living in Nari, he's now in a Narish, I citizen. She saying many party about Nigeria. That's not the point of contention right now. But she never said bad thing about Irish, the country she resides. A lot of group. She have a lot of group on Facebook that those under have under those the group some of them are people you are looking for in Nigeria for real not a joke gbogbo nǹkan tí ò da tí àwọn ọ̀dọ́ àtàrúgbó but especially the youth of our country. Yesterday when I comment on that platform she was abusing me, try to reply back what she said to me. She said, Oya oh Edabo, they go with their group to attack people. All the evil Esabod is doing to Nigeria, that is not affecting Irish On Irish government. It's not as, I mean, affecting, and many things Esther God is doing is affecting Nigeria system. Most of the time, I speak, I speak for the country, I mean for my people, people in Canada here, I speak for many people, for the for the I mean, many people, but no day, no time as about have ever speak about anybody in in his country ìwọ tó rẹ́rìn ẹ̀ ṣé ò ya wèrè máa block ẹ o má rẹ́rìn síbi o ní tí mò ń sọ ìwọ òsín kò lè máa sọ pé bóyá kò ní ìtumọ̀ you going to get into trouble i'm telling you nothing but the truth tẹ́ bá gba wájú a máa block yín tẹ́ bá gba ẹ̀yìn a máa yọ sí yín tẹ́ bá gba ọ̀tún ẹ máa bọ́lọ̀ pàdé bẹ́ẹ̀ bá gba òsì ẹ máa béèyàn bẹ́ẹ̀ okay and the work tí mo ṣe pẹ̀lú Nigerian government and information and passing I'm giving by what I see by what is playing in my heart by inspiration I cannot be distracted by Esabod but what they want now is for everybody for me to be distracted also because they want me me you know that's why mo ṣe jáde lánàá pé wọ́n fẹ́ kí n jáde láti wá máa bá bí ẹni gbàgbọ́ tí crime and fighting fight and and Esabod is she's a criminal. I ní uh, some I mean police you know a lot of criminals have been arrested of recent. Not yes they are arresting more of criminal in Nigeria good job God bless you both police and EFCC. Some of them they said they met those uh, the people who teach them how they learn how to kill how to you know buy people's part don't forget on this social media Esabod said is òun ta egungun òkú Esabod ó lóun ta egungun òkú ní orí Facebook yìí Esabod ń ta egungun òkú ó lè ń ta ìṣó òkú tó fi kan pósí tó lọ́rọ́ yọ nípa òkú tó fi ń kan gbogbo òkú tó fi ń kan àwọn èèyàn mọ́lẹ̀ ṣé ìlú irish ló ti lọ yọ kó sí tó ti lọ yọ ìṣó àwọn òkú yẹn àbí wọ́n yọ ní nàìjíríà wọ́n sẹ̀dẹ̀ sí nigeria goment nigeria police ẹsàpọ̀dù lòun máa ń ta àwọn ìṣó tó fi ń kọ òkú tó fi ń kọ ọ̀yàn mọ́lẹ̀ àti egungun òkú àwọn tó wọ́n ń ta mẹ́nu mọ́tọ́ ló ń mú fún ritual ní nàìjíríà yẹn náà tó ń lọ pààtì èèyàn yẹn wọn ò ní sọ fún yín pé wọ́n ń ta ẹran èèyàn o ọ̀ǹtí tí wọ́n bá mú wọn ní ìlú Canada ń sìn tẹ́ bá fẹ́ gbé ẹrù wọlé anything tó bá fẹ́ gbé wọlé thorough searching ni wọ́n máa ṣe but wọ́n ṣe ń pàṣẹ ẹrù lọ sí Europe Dublin gbogbo àwọn client ṣé Nàìjíríà ni wọ́n ti ń kó ẹrù ránṣẹ́ sí àbí ìlú wo ló ti ń ra àwọn egungun òkú àti egungun ìṣó tí wọ́n fi ń kan ò tó fi ń kan pọ́ when we are talking about this celebrity wọ́n máa padà sọ́dọ̀ ẹ̀ because nísìnyí Ìyábọ̀ Òjó àti Lizzy lánàá Esabod ti ṣe chat ó ní Ìyábọ̀ Òjó àti Lizzy ti settle o so àwọn ọmọ òun méjèèjì ni òun máa speak fún wọn because ẹ ti fi òfin sílẹ̀ pé sọ́ba ti fẹ́ máa ṣe chat they have to register and pay paying tax they want to run away for it e just i'm just telling you pé thirty ti wọn ni o wọn ò settle kankan but if anytime the criminal want to use another dimension wọ́n lè sọ fún yín lójú pé wọ́n settle so that ẹ máa gbójú kúrò ní ara wọn and work opposite because they believe that part of things ti a ń sọ ó ń ṣẹlẹ̀ ànúdà pé bí ìjọba ṣe ń sọ̀rọ̀ tí wọ́n ṣe ń hàt wọ́n bìlí pé i'm also like fighting crime they will fight me o criminal everybody is a criminal Esabod ń ta gbogbo òkú ó ń ṣe ìjìmáìdì àwọn ọmọ Nàìjíríà is polluting and corrupting and initiating Nigeria citizen and he claim pé òun ò ṣọmọ Nàìjíríà mọ́ àwọn benefit tó yẹ fún àwọn èèyàn tó ń ṣe dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń gbé fún Esabod lórí Facebook tí ó ń ṣe nǹkan burúkú Nigeria government EFCC police àwọn tó ń gbéṣẹ́ fún ẹ́sàbọ̀dù ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń fún lówó àtàwọn tó súnmọ́ investigate them very well they are criminal they are not good for your system. we are not talking enemy we are not talking about enemy of the government of the, of the current government we are talking about the enemy of the all, all Nigerians but pretending to be a good person Maybe you don't identify Jezebel very well. I'm helping you to identify. Don't joke with Jezebel. And don't wave and don't neglect what I'm telling you. I'm part of it. I said yesterday that if everybody doing babalawos or those of occultic, if it's not of God alone, they should not be advertised on the media. A lot of Nigeria, 60% of Nigerians now, they are occultic. I, will, I want to show a lot of if I was there I look at Aláròyé kọ́ ni mo wò lónìí um, gbogbo wọn pátá they killing women killing people like a like a chicken Esabod notice this Esabod ò sọ sírí o pé wọ́n ń pààyàn Nàìjíríà pé wọ́n ń ṣe ritual o because she is a ritualist. Esabod máa sọ fáwọn obìnrin pé tẹ́ ẹ bá fẹ́ kankan yín mọ́lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ wà ní ilé ọkọ tẹ́ ẹ fẹ́ gbọ́kọ contact òun ìyẹn kékeré o ó ń tẹ gbogbo òkú o ó ń takó sí òkú o ó ń ta ìṣó òkú tó náà ti fi kọ òkú tó fi ṣe casket òkú o tí anybody bá ṣe nǹkan burúkú tó máa ti fún sábọ̀ lówó then we back them bomba to bomba and support them don't be surprised now if this is no longer talking because they never want to pay any money to support Nigeria to pay any tax bí mo ṣe wà nílùú Canada mi ti bá bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí padà gbogbo iṣẹ́ tí mo ti ṣe tẹ́lẹ̀ wọ́n gba tax lọ́wọ́ mi mo sọ owó wọn ayọ̀ direct ni debit ni they remove it before giving you your money all these people they be in Nigeria displaying taking the money and then they will be the first destroying the system they will be the first person to condemn the country condemn the government condemn police condemn Yes, it's condemn everybody. I'm not saying all of them are righteous. But if they are fighting the government, government also should fight them, fight their crime. And that's why we are trying to àtúnfẹ́ ṣe ojú yìí sí wọ́n ti sọ pé tí wọn ò bá ti ní káwọn má sọ jam talk àbí káwọn má ba yé àwọn èèyàn tó bá they will go to abroad or they go and be representing a lot of people also want to come in close to me o and I'm not ready to work I'm not an instrument of the devil And I'm not ready to work for any any evil person. Either they control crowd under my platform. That's not that's not the point. No, no. fẹ́ owó tó máa rán say one. sẹ́wọ̀n àbí tí máa jẹ tí máa tí tí ọkàn mi ò ní balẹ̀. So, Esabod she's a criminal for real. On ń ta kó sí òkú bẹ́ẹ̀ ṣe torí ẹ̀ ẹ sọ speak fún Irish system Irish government. Mo wa ni Canada ni bi at time I speak about the city say about the country tí resides. reside at time I speak about things that happen in the system of Canada at time I speak for the children or the students of Canada at time I speak for the old people at time I speak for the nurses at time I speak for accommodation that is high at time I speak I do things also if I try to do to help my system in my back home, Nigeria. I also help the country I reside. But what Esabod is doing, the country of Irish, if they actually know, or if, uh, if it's affecting them, they will back up Esabod today. But because Esabod take staying abroad in that country, I'm telling you, kò sí kankan tó máa ṣe fún ní gọ́ọ̀mẹ̀ntì bíi because already ó ti gba certificate wèrè ló fi gbàwé nílùú she she actually using certificate of uh, demand people because she lie accordingly to the government that she she have a mental problem she gets a mean, money from the government for that mental illness she lie and if she lie and they have given her an injection and that injection affecting her brain let her use the brain for the Irish system and Irish citizens like her she is destroying Nigeria and Nigeria government police Interpol that work in overseas tí òsibítẹ́ ẹ̀kìnyìn náà òkè lady, do something about El Salvador. mo mo challenge Nigeria police three days ago about Nigeria celebrity those criminals want to sell us yonder and they be fighting you under through her they will continue to fight the criminal of Nigeria will run under El Salvador and they be fighting Nigeria system through her. They be causing a lot of trouble. See to this. Anybody tó bá polówó ọjà fún a jealousy It's not about jealousy. Tó bá dẹ̀ sọ jealousy, tó lè sọ pé jealousy. You should investigate them. Criminal have no label. Under Esabod. Esabod in interview a lady. The lady said she, she adopted, they accused the lady of purchasing a, I mean, baby, two children, two baby from nuts. And the lady came out because he's one of our customers. They are very close. And the lady came out under her and she said she confessed on broad daylight that the baby actually she never stole it she never stole the babies she never bought them she adopted them when I saw that video and I asked her I lend the lady I said please let us know the place you are you adopted those children Let us know where that baby was adopted or not. She never see anything because they believe nobody will arrest them, nobody will challenge them. The criminal of Nigeria, they believe they are bigger than, especially those celebrity. they believe they are bigger than the Nigeria police and Nigeria constitution and Nigeria government and the EFCC. And that's why I challenge police that day that, are you afraid of celebrity? That's it. Of recent, Now, in that program called Brekete, Family Radio, they said a woman was arrested. They are looking for a lot of children. In North, I came out again and said, please, Farida, come out and tell us the place you adopt your child and brother the baby. Maybe those baby are part of the baby they are looking for or not because the child is not for you that your daughter you say you find somewhere and they say some people are looking for their children now this lady refused to answer and Esabod is the one that representing all the criminals on social media Nigeria government Nigeria Interpol Nigeria police EFCC see to them we are not jealous of them because the criminal of Nigeria This is what they will do. And this is what they will tell you. They, she's jealous of them. And that's why she's talking. We are not jealous of them. We don't, we don't have what they have. We don't steal people's things. We don't destroy people's lives. We are not here to speak for the criminals, to defend criminals. And I know because I speak against criminals, they cannot like me, and I don't want them to like me because I'm not ready to compromise my faith. A country when you know killing is anybody that kill shall be killed. You know what they do? They know what they are doing is a criminal and they will say any broad life because they take the country for granted. They slapping the law. She traveled to West Africa during December. She said she's going to Nigeria. She's never been to Nigeria. I mean, she didn't go to Nigeria. Odo dúró sí Cotonou to Nigeria is five minutes. Esabod live, stay in Cotonou for a long time. And some people, they will be, she'll be telling you, a lot of people that she know a lot of people, important people in Nigeria. Important people in Nigeria. We're not surprised because a lot of important people also are involved in crime. But we are saying to to bullshit. This terrorism, killing, even ritualists, people selling bones of human being selling ìṣó tó fi ń kan òkú tó fi tọ́ máa lọ yọ nípò òkú and don't forget there was a time this woman will tell you she's going to burial ground in the middle of the night to go and sacrifice in marriage in Dublin ẹ má gbàgbé o tó máa lóun máa gbé ẹbọ tó máa gbé ẹbọ á lóun lọ sí ipò òkú what they are doing to in Nigeria wọ́n ṣe é ṣe ritual yẹn ẹ sábọ̀dù náà ń ṣe ó kàn jẹ́ pé torí pé ó ń sọ Yorùbá bóyá torí ẹ̀ ní àwọn ìlú òyìnbó tó dúró sí yẹn òfin mọ́kàn tó sọ you know for people the country that I reside Canada to understand me that's why at times I force myself to, sit, I mean, to speak English I'm sorry there's some things I don't need to speak English but I don't want people to stress and I don't want them to interpret me for people to actually interpret me wrongly that's why most of the time I try to speak English for people that the country I reside to understand me but Esabod o yorùbá ló máa sọ ló máa fi da gbogbo nàìjíríà tó ń sọ iṣẹ́ burúkú dẹ̀ ló ń ṣe tó ń represent àwọn ìka ènìyàn tó dẹ̀ ló ń dó sí lóyìnbó the next thing tó fẹ́ ṣe náà ní sinmi wọ́n ti ń wá àwọn èèyàn tó wà nílò òyìnbó bẹ́ẹ̀ because there is a law now that are going to be banning some Nigeria when they they try to moderate Canada system here I never call anybody to help me to be speaking for me or to be saying anything I say it whatever tí ìlú bá ti lóhùn Or ọbẹ̀ only ní máa ní ilé òkín jẹ ìyá ní ilé ògúdọ̀ sí tó bá ṣe ẹ́sàbọ̀dù tó bá ń ṣàlàyé bẹ́ẹ̀ mi ṣe ń fine but kò sẹ́ni tó ṣe ẹ́sàbọ̀dù wọ́n kàn sọ owó fún ẹ́sàbọ̀dù láti máa da ìgboro láti máa ba and it's a time now for us to call and to say no to all this bullshit. I've been saying that Esabod is a terrorist. Some people supported her, and she will tell me, eh, if they born you, go to America, go to America, nobody stop her. She's doing bad thing. Ó wà ní ìlú Tọ́kì, ó lọ sí ìgboro Tọ́kì, gbà ìmú sọ, wo ló ní nǹkan burúkú burúkú tó ń fi ń ṣe. Ó ń bá wọn boys, those boys that scam, ó ń bá wọn gba owó. Bad bad things ni ẹ sábọ̀ ló ń bá wọn ṣe lánàá ọ̀rọ̀ tó sọ lánàá yẹn kì í ṣe gbogbo dédé bẹ́ẹ̀ ó dédé bẹ́ẹ̀ sí ni o gbogbo àwọn sẹ̀bẹ́sì àwọn máa pé ẹ̀ẹ́dẹ́ sábọ̀dù wọn fẹ́ ní owó òbí òsì ni àwọn criminals Nigeria wọn fẹ́ máa lo ẹ̀ sábọ̀dù and we are not going to allow it he want to distract me because we are doing we are fighting crime tàbá fight crime orílẹ̀-èdè Nàìjíríà máa wà òkè tàbá tó bá minimize crime lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo nǹkan máa wà all right òní ilé ìkorò ó lè ní èèyàn gbọ́dọ̀ máa gbé nílẹ̀ ìṣẹ̀kọ̀ oníkórè ọ̀fẹ́ máa pọ̀ sí àwọn èèyàn ń ṣe crime things bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn ṣe fẹ́ǹtì lẹ́yẹn ẹjọ́ sí àbá wa kò ṣe àwọn nǹkan tó fẹ́ ṣe nìyẹn o kò ń ṣe onìkan o she is not the only one they are looking for a lot of people in abroad now they will hang under them they will be sending story they believe you cannot get hold of them. And many people are defending crime like that. They want the crime to continue wọ́n ti ní àwọn èèyàn tó ń ná owó tó máa ń ju owó sókè tó dẹ̀ ń abuse owó náà EFCC is also looking for them all of them like that wọ́n ti fẹ́ settle o wọ́n ti fẹ́ settle o board speak for Lizzy yesterday and Iyabo Ojo said they settle why is it now they are settle the time now to wọ́n ti gbé òfin jáde why is it now they want to settle it's just to group together no only they want to destroy the system ẹ̀yin náà ẹ má fi ẹ má gbà no retreat no surrender esabod should be speaking for Irish go should be speaking to Irish government and speak to Irish citizen àbí ṣé esabod fẹ́ sọ fún wa pé kò sí problem nílùú Irish nílùú Dublin everybody ó ti yé I'm not ready to accommodate anybody under me to come and be giving story I can speak for people. But uh, we don't allow terrorists, we don't allow killers, we don't allow crime. Say no to criminals, say no to terrorists. Terrorists wọn ní lébẹ̀lì. Wọn ní lébẹ̀lì. Bẹ́ẹ̀ni, àti wọ́n ti múyàn lórí Facebook yìí tó jẹ́ pé ìgbà tí wọ́n mu ó jẹ́ ọmọ ó jẹ́ ọmọ gbé twins. Àwọn méjì péré ló speak lórí Facebook yìí tán fi rọ́mọ náà ń gbà náà. Twins twins Akeugbagold was stolen them Lizzy Anjorin ń speak ńgbà náà wọ́n rí ọmọ náà wọn ò rí tàkúrẹ́ o ó ti lọ́mọ òun ni ó ti ní dọ́tà òun ni kì í ṣe kó o sí kọ̀ọ̀kan téèyàn bá adopt èèyàn padà o bọ̀ wá rí bí Lizzy àti ẹ̀ wọ́n ṣe gbogbo lẹ́nujọ́ mẹ́ta tó bá ti fún lówó ó máa change mind ẹ̀ padà ni ó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí àtáàkì àwọn èèyàn wọ́n ti ní kó àtáàkì èmi náà because I'm the one they believe I'm exposing them alright so ìyẹn bó ṣe jẹ́ o tí ẹ sábọ̀ bẹ̀rẹ̀ mi àti ẹ sábọ̀ tó bá fẹ́ bú mi kò lè bú mi lọ́wọ́ torí mi ṣe nǹkan ọ̀bàjẹ́ ṣùgbọ́n mi ò fẹ́ bú mo kàn ń sọ fún yín ni tẹ́ bá lè mọ ọkọ tẹ́ máa ṣe tẹ́ bá rí wọn tó bá ní wọ́n ṣẹ́tù wọn ṣẹ́tù wọn kàn fẹ́ fight government ni o they want to fight government and not partaker of it and they may have people who actually sponsoring them ìkọ́ gbogbo iṣẹ́ burúkú náà ti ṣe wọn ọ̀fẹ́ kó wá wọn ọ̀fẹ́ káṣílẹ̀ wọn tù so that is it and for all the people the EFCC tó fẹ́ torí èdè Nàìjíríà dára that they are working to break the gist of the corruption and problem they all Almighty God support you for the police all the good police may Almighty protect you guide you for those good police that have lost their life in the battlefront, may their soul continue to rest in perfect peace. Anytime you are going out for operation, may God lead you. May you be a winner. All the good police, all the good police knew that fight crime. The good one, may Almighty lead you. Fight the battle. Be before you and support you. May you not be wounded. You will not be wounded and will not fall in the battlefront any longer. In Jesus' name. Let us fight this. Let us say no to criminals. Let us say no to criminal. Nigeria find themselves find themselves, I mean, in that situation, in one way or the other, because of crime that everybody dropping the system. Everybody practice crime. But ó wà lè jura wọn So àwọn eléyìí tó ń fi Facebook fight tó ń fi tó ń fi support crime yẹn break break their power the criminal should not be more than the government they are no more than the law the law is more stronger than the criminal bó ṣe jẹ́ nìyẹn ẹ sábọ̀dọ̀ á máa sọ fún wọn gbogbo nǹkan burúkú burúkú bọ́n ṣe máa fẹ́ ọkọ tó máa ṣe ní àmàjàmá tó máa ṣe pápátẹ̀ bàbá dẹ̀ sọ̀rọ̀ amúmọ̀kú of recent ní wọ́n gba ìkan ó wà London ó sọ̀rọ̀ báyìí ó ń gbogbo family ogun everyone is a terrorist you believe it or not a terrorist and that's why ìbá wá sí Nàìjíríà náà àwọn yẹn ló sọ fún àwọn tó ṣiṣẹ́ fún pé wọn ò fẹ́ kán mu wọn lè fẹ́ ká ṣe ẹ̀ torí pé tí a bá mú ẹ́ṣà bọ̀ kẹgbà fóònù ẹ̀kan lásán ẹ máa rí gbogbo nǹkan tá à ń sọ ẹ́ṣà bọ̀ is a criminal she is a criminal for real say no to criminal ìyẹn bó ṣe jẹ́ o ẹni á wọn láti sọ ẹ̀. the people coming tí wọ́n initiate wọ́n bá yé àwọn ọlọ́mọ jẹ́ táwọn ẹ̀ máa ní àwọn fẹ́ dolówó ọ̀sán gangan tí gbogbo wọn àwọn celebrate ọmọ máa sọ fún wọn bọ́n ṣe máa rí owó tó máa lọ ṣògùn ọ̀fíìsì ṣe mọ̀ pé bí Sanjorin náà bó ṣe jáde wá tó sọ pé oògùn làwọn fẹ́ support pé tó ti sọ pé tó bá borí ọmọ lọ́wọ́ èèyàn ó gbúdọ̀ filẹ̀ yeah there was a video tí Lizzy ṣe tó ní òun máa speak tó bá bá orí ọmọ lọ́wọ́ èèyàn kó máa speak fún wọn pé wọ́n ń fi èèyàn ṣòwò kó wọ́n máa support wọn hmm, Lizzy Anjorin ìyá ẹ̀ náà tó fẹ́ sẹ́tù lónìí òun ló kọ́kọ́ sọ níjọ́ náà lọ́wọ́ tó kọ́kọ́ rí fídíò yẹn I was at work níjọ́ tó sẹ́ǹdì tó sọ pé òun ló kọ́kọ́ rí pé Lizzy Anjorin kọ́ ó pa èèyàn nínú fídíò nígbà tó wà lórí live chat and we notice that òótọ́ up till now kò sí lọ́kọ́ tá a ṣe sí o ìwọ́n fẹ́ máa support wọn we are not going to gree o we no go gree for them we no go gree for criminal slogan àwọn ọlọ́pàá yẹn lọ́dún ní no gree for anybody ìyẹn ni pé no gree for criminal for Nigeria this year this tenure no gree for criminal and no go gree for criminal ìyẹn bó ṣe jẹ́ nìyẹn. ọjọ́ tí mo ti wà nílùú Canada mo ń speak náà mo ti speak nípa ìlú wa prime minister ìlú ìrìnà mo máa ń fi wọ́n ṣe ẹ̀mí eh, example òun ò sọ nípa ìlú ẹ̀mí òrókò morúkọ ọmọ prime minister tó wà nílùú ẹ̀kọ́ pọ̀ tó lè fi bí o sọ pé mi ò sọ̀rọ̀ president Tinubu ni o ṣùgbọ́n gbogbo àwọn criminal tó sáré sọ́dọ̀ ẹ̀ sábọ̀dù ìyá náà ló jẹ́ kí n sọ̀rọ̀ wọn òun ló jẹ́ kí n sọ̀rọ̀ wọn gbà yẹn àná ó pẹ̀lú pọ̀ tó tútú àṣírí gbogbo wọn lónìí so tó bá ń sọ̀rọ̀ sí ó lè ní mo ti support wọn àmì mo ti sọ̀rọ̀ president Tinubu rí of course mo ti sọ̀rọ̀ àwọn kírímínà náà tó ń borúkọ wọn jẹ́ tó ń fẹ́ ba kàrí àwọn jẹ́ tó ń dẹ̀ sá lọ sọ́dọ̀ àwọn náà sí gbogbo wọn nígbà tí wọ́n sá lọ sọ́dọ̀ ẹ́sàgbọ̀dù gbà náà ṣèbẹ́ sábọ̀dù ń fojú aṣáájú tó fi ń gbélé kò ń ṣe egún yẹn o kò sí èbú tí e tẹ́sàbọ̀dù bá bómi lé èbú mẹ́wàá yàtọ̀ sáwọn tí ó jẹ́ ọ̀tá mi àtàwọn àwọn ọbẹ̀ ọ̀kẹ́ owó ń kó àtàwọn tó bẹ ọmọ sínú ilé wa àwọn tó fẹ́ kán wá pa wá sílé àti gbogbo wọn pátá kò sí ẹni tí ó máa bú mi tí mi lè bú wọn tí mi ò rí bò ara wọn but I don't have time for the bullshit wọ́n fẹ́ kí n fẹ̀tẹ́lẹ̀ ká máa pàlàpàlà pa ẹ bá wa rí sí o ìjọba Nàìjíríà. Mm. Well, the boss that they have money the goals that they have money that they are collecting those money why if somebody is collecting why can't you pay tithe tó bá dẹ̀ tẹ̀ tún sanwó nílà kan tó máa da gọ́ọ̀mẹ̀ntì náà if the government of Quebec now tó ní kí n sanwó kan padà gbàtí ni òtí ìròwó yẹn wọ́n náà fẹ́ akẹ́rù nu lé mi àbójú ikọ̀ mo ṣe sunday mo ló kẹ́ wa kó omi ìdẹ́jálè owó tó ń fún mi màgbó ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n dẹ̀ kó tọ́ sí mi wọ́n dẹ̀ lókè o ṣé mo lè máa kú wọn kí wá jáde kí n máa gbógun ti ìjọba bùbẹ́ẹ̀kì ṣó possible they are taking the country for granted and they are still mean they are still the one waiting one against the government what a shit what a bullshit what a rubbish. and all the money ẹ lè rí wọn you cannot see them they cannot be good to people except they want to send those people an error. One, they are not nice to anybody. They cannot be good to anybody except they want to send those children an error. Poverty in Nigeria, they are initiating children, courtism, practicing it on broader daylight on social media. If oh, you ilé sábà máa ṣe pé òun wá ẹgbẹ́ kan tó ti fẹ́ wọ̀ sí o. Nínú òdi wá ẹgbẹ́ kan tó ti fẹ́ wọ̀ lórí social media. I'm not saying you should not be a blogger, ó lóun ní lancers á fi rọ gbogbo ṣáàtì tó ṣe náà kó o ní láńsẹ̀sì ọlọ́ṣẹ́ ní kó wá gba láńsẹ̀sì nàìjíríà wọ́n ní kó máa gba láńsẹ̀sì nàìjíríà olóòsọ bẹ́ẹ̀ so ọ̀ àìní àìní kọ́kọ́ sílé dẹ̀lẹ́bẹ̀rẹ̀ tó bá sọ àwọn kọ̀ọ̀kan náà sódà wọ́n á máa gbéṣẹ́ wá sọ́dẹ̀ náà ni a tún máa lówó but this time around we go to break the the gene, the covenant, and the chain of all those crime things going on on social media. Our Nigerian Interpol, to do something about it. I've been tortured. I've been so I've been suffer for many things in Canada. I never go against their government. Why must say somebody going collecting money of Irish? He never speak any evil about Irish government, about Irish government, I mean those facility. Then you be instigating people to fight and do bad in Nigeria. And when those one who are doing the committing the crime, they will go under him. I mean under her to sub and she be facing them as if she's a government of uh, I don't know ṣé òun jẹ́ olórí ibo ló ń jẹ́ pínlẹ̀ tí ẹ̀ gan-an la ṣe sábà ṣe jẹ́ nílé ara ró àmàlò òun owó nígbà tó lóògùn jẹ́ ẹ̀ ẹ sábà tó bá lóògùn tó sọ pé òun ní òògùn tó máa fi yọ ní soko ṣe lọ sí Nàìjíríà nígbà tó dé kúpọ̀nù. So Nigeria government another trick another tactics tó fẹ́ lò nìyẹn wọ́n ti fẹ́ plant wọ́n ti ń wá gbogbo àwọn èèyàn tó máa lò tó wà tẹ̀tẹ̀ àwọn tó wà ní let them know that pé tapo wà Canada ń bí báyìí mi tẹ̀ tí sọ̀rọ̀ lásán wọ́n fìyà jẹ mí so for you to know that Canada has law say let us say no to bad thing to dispatch you from society ìyẹn ni àwọn nǹkan tí mo ní fún yín o ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí máa tún ti ń lọ ní ọ̀sẹ̀ yìí báyìí máa bá wa lọ má jẹ́ káwa rìn sọnù ṣàkóso ayé wa èèyàn á máa sọ fún wa wọ́n máa ní wọ́n ta oríṣiríṣi magic power tó ń jẹ́ ní gbogbo ìlú gbogbo àwọn ọmọ yẹn ò fẹ́ lọ síbi iṣẹ́ wọn ò fẹ́ ṣe tó bá lóun ṣe káfíńtà mọ̀ déédéé kúrò bẹ́ẹ̀ ẹ tó ti ṣe kápítà tó ní eight hundred thousand babaláwo kan á ní kó lọ kó wá òun fẹ́ bá ṣògùn mọ́ máa rí billions á gba eight hundred thousand lọ́wọ́ ẹni tó ti ṣe kápítà they are telling people they are frauding and telling them to fall into mercy so àwọn oró burúkú yẹn náà máa láwọn babaláwo wọn á máa ní kó lọ gbé èèyàn wá tó bá sọ pé tó bá di ìgbà tó bá fẹ́ gbowó nǹkan padà wọn máa lẹ̀ mọ́ pé ṣègbó pààyàn. Just see what they are doing in Nigeria, what, they, what all of them are doing to Nigeria system. Ẹ sábọ̀dù náà ń tẹ gbogbo but o. Bóyá òkú àwọn òyìnbó tó kú sí Dublin ló ń tò gbogbo egungun wọn láàbò. Bóyá èdè Nàìjíríà lọ ti ń sẹ́ǹdì ẹ̀ sí pẹ̀lú gbogbo gúrùpù tó ní ọ̀rọ̀ gbà. Àwa náà la bo láṣìírí pé olóhùn ní ọ̀rẹ́ káàkiri òun ní gbogbo àwọn. She said she have a eh, member all over the world. And one of our members she have here before, Iyaba ló wà Nàìjíríà sí. I was told she collected two hundred thousand no two fifty thousand Canadian dollar and she run to Nigeria if I have money here if they gave me such money I want to do business I will invest it here why did I invest in Nigeria the money I invested in Nigeria before the father of my baby was a banker all the money we have there they take it only the majority Nigerians wallahi talai not a joke and here see ẹ kú iṣẹ́ iṣẹ́ tẹ́ ń ṣe kò rí sí o iṣẹ́ ọlọ́pàá náà torí mo ti gbọ́ kẹ̀sì kan nípa IGP tó ń sọ pé IGP nǹkan ó mọ ẹnìkan ó mọ ẹnìkan tẹ́ bá fi pé mo mọ èèyàn àbáwọn kan ti mọ̀ mí kẹ́ tó dé bá pàwà nàìjíríà yẹn méjì ṣe mo ẹ má bójú ṣe o má bójú ṣe àwọn èèyàn máa ní nàìjíríà there is nothing working right now kí ló ti wọ́ọ̀kì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nàìjíríà. Has anything worked before? But one thing to work first, we have to kill crime before things can work. We have to kill at least, we have to kill fifty percent of crime in Nigeria before things can start working. Báwo lè yàn ṣe máa ní ìlú kan wọ́n ti kírípù ìṣòro ti kírípù ayé Nàìjíríà wọ́n wá ní pé wọ́n máa fi ìṣòro yẹn sílẹ̀ bẹ́ẹ̀ báwo lè ìṣòro yẹn ìlú yẹn ṣe fẹ́ You have to you have to settle you have to kill part of the problem before the country can stand and rise I mean rise and shine again according to the book of Isaiah sixty verse one ìyẹn ṣe jẹ́ o have a wonderful day sir for those of you in honour my platform see to it o yeah àìmọ̀ sọ̀rọ̀ lánàá mo pe Nigeria police Nigeria police ò ti bẹ àwọn èèyàn sínú tí bá ti sọ̀rọ̀ àwọn celebrate wọ́n máa set àwọn èèyàn ọkùnrin wọ́n máa set àwọn èèyàn ọkùnrin wọ́n máa set àwọn èèyàn ọkùnrin tó bá sọ tòótọ́ ni ohun tó ń ṣe ló sọ o. Because you know how they start setting you up. As if they are bigger than you and bigger than the country. Torí mo ṣàlẹ́yìn pé Nigeria celebrity are not bigger than Nigeria police. Why is Nigeria police afraid of Nigeria celebrity? Wọ́n ti fẹ́ sá lọ sọ́dọ̀ ẹ̀sà bọ́ọ̀dù wọ́n bá ń pé kó àtàkì mi. I'm not afraid of ẹ̀sà eh, bọ́ọ̀dù but want, she want to distract me. She actually want to distract me and I cannot be distracted tó bá wù mí mo lè fún jẹ lẹ́ẹ̀kan mà wá ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àwọn àwọn kírímínà tí àwọn bá wọn nàìjíríà ṣiṣẹ́ lé lórí yà sí lọ létí o nobody should nobody should try to má bí pé fẹ́ pé lórí àwọn ta ni no ìyẹn bó ṣe fẹ́ sà ẹni wọn dákú di abátú padà wá. But this is just for Nigeria government. And I please God, I pray God will continue to help you. Agbára Ọlọ́run. Orílẹ̀-èdè Nàìjíríà lọ́run bá wa gbà lọ́wọ́ àwọn ìta. Àwọn ọ̀tá tó faṣọ bojú. Àwọn ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́. Àwọn wicked souls wọ́n ṣe bí good souls. May Almighty expose them and disgrace them. Tí wọ́n bá ronú pàdánù, got destroyed them. And again, prayer is good i'm praying but if i just come out today and start praying alone i didn't give any direction you know it could be dangerous i mean it could be difficult for people to understand it so omi ẹ fi máa ń sẹ pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni nínú ara that if i'm praying and there is not been something that not been uh, been in action putting into action then people will not understand àwọn èèyàn ní understand nǹkan tó ń ṣẹlẹ̀ àmì tá à ń sọ so tá a bá ti ń gbàdúrà á tún la ojú wa á dẹ̀ máa fi àwọn kan sí direction ní tó bá yẹ ká sọ tó bá yẹ ká ṣe ìyẹn nǹkan tó jẹ́ o they are not ready to to support the country all the people making and destroying the system of Nigeria they are not ready to support the country in any form they are not ready to support because by the time you support your people not by initiating them tó tó fún àwọn ọmọ olówó ní nàìjíríà wọ́n máa ti ṣètò ọ̀sẹ̀ gbé òkùnkùn wọ́n máa make sure pé ọmọ yẹn wọ́n fẹ́ máa lò ó fún instrument. ọ̀dọ́ sábọ̀dù ni wọ́n fẹ́ ṣe é sìn ẹ sábọ̀dù ni nobody like you all your pain you only two people watching you um, the ratios of criminal in Nigeria òun ló tẹ̀ lórí platform ni pé we don't have much people who love the truth àwọn tó like irọ́ tó like ìkà tó ń purọ́ tó ń ṣèkà nìkan ni wọ́n you know so but láti mọ̀ yẹn tactics wọn we don't care we don't bother about that ìjọba wa ẹ bá wa dá sí o àtàwọn tó máa sọ pé ẹ wá ṣoògùn ẹ wá ṣiṣẹ́ kinní kan ìṣe taboo gbogbo àwọn country tó ṣe dáadáa yẹn wọn based on that òfin wà èyí tí ò bá ti sóbì kò ṣẹ̀ṣẹ̀ a sọ pé kí wọ́n sọ ìlú wa ìlú Korea o Korea Japan o no Korea North Korea o bọ́tì kò ṣe bí ọmọ Nàìjíríà ṣe ń ṣe tó pọ̀ lẹ́ ṣe ara ara yìí wọ́n á jalè wọ́n á gbowó owó yẹn tó ń bèjì nílùú dekaná wọn ò lè yọ one percent fún ìjọba talk less of pé wọ́n fẹ́ yọ ten percent ẹ mọ iye tí èèyàn bá ṣiṣẹ́ ní Canada níbi Quebec ẹ mọ tax tán gbà ní wọ́n máa yọ fourteen percent kún federal máa yọ tiẹ̀ gọ́ọ̀mẹ̀ntì state tó wà máa yọ títí wọn. and they will be comparing the like they is no light there is no salary o there is no road o there is no kini kan o and they are not doing anything to support anybody aṣọ ti ṣọ́ọ̀ṣì in America and ń jọyìn àtàwọn rich people in America and Canada They help people. The first impression I got here. That's why I was praising Canada then. And anything, anything, tí bá praise gbogbo èèyàn, tí bá praise, One fẹ́ make sure pé wọ́n bà mí jẹ́, wọ́n bàjẹ́ fún mi pé kò ní níbẹ̀. Kọ́tọ́ fẹ́ máa ṣe fún Nàìjíríà o. Èmi support any ibu o. Ẹ bá bọ́ bá nǹkan ṣe sí òkú tó Any wonderful Sunday o. We are coming again. Hmm. Tó bá ti rí nǹkan tó bá ti rí, a bá máa sọ a máa sọ bọ́n ṣe ń bẹ ogun tiwa bẹ́ẹ̀ ni wọ́n stretch ọwọ́ sílùú òyìnbó láti máa gbógun tiwa ní kọ̀ọ̀kan ní gbangba for people crime yẹn wọ́n fẹ́ kí certain people kó máa jẹun kó máa yó wọ́n fẹ́ kí certain people kó máa bùkún àwọn èèyàn kan sọ àwọn èèyàn míì kó máa lé wọn sókèrè kó máa parọ́ mọ́ ìjọba wọ́n ṣe ń parọ́ mọ́ lọ́hùn tó bá pa ìtàn wá lọ́lọ́hùn ni tó bá ṣe lé wọn lọ́lọ́hùn lọ́wọ́ sí tó bá ṣe tán wá ní ìjọba ni ní tí ìjọba ò bá mọ̀ wá ní ìjọba ló ṣe ẹjọ́ wọ́n expose ìjọba ìjọba expose wọn EFCC God bless you police Nigeria police tó ń ṣe dáadáa God bless you Nigeria government that want Nigeria to be good God bless you èmi náà tí mo sọ̀rọ̀ tọ́lọ́run lóyìn God bless me Bola Folashade God bless my children God bless my people God bless all those who cherish me who love me May Almighty God bless all of us together and increase our wisdom, knowledge, and understanding. Increase our hope. Increase our children. Increase our blessing. Iná ò ní tó wa bẹ́ẹ̀ lórí kò ní padà bye for now happy sunday everybody love you guys.